ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà tó jẹ́ ìmọ̀ tó pàtàkì gidigidi táǹsì ń bùkátà láti wá ìmọ̀ nípa rẹ̀ lódodo eléyìí tó ṣe wípé kò sí ìmọ̀ kan eléyìí tó dàbí rẹ̀ nínú pípàtàkì nínú ìmọ̀ nípa òfin ṣẹ̀ríyà òun náà ni ìmọ̀ nípa bá a ṣe pín ogún àwọn olùmọ̀ ní. علم الفرائض علم لا مثيل له يكفيك أن قد تولى قسمه الله ìmọ̀ nípa bá a ṣe pé ogún ìmọ̀ kan ni tó ṣe pé kò sí ìmọ̀ tọ́jọ́ nítorí pé tó bá fẹ́ mọ láti ń bẹ fún wo talẹ́ni tó pín ogún gangan wàá rí i pé Allah òun ló pín ogún. kò fi sílẹ̀ fànàbì bẹ́ẹ̀ ni kò fi sílẹ̀ fún màláìkà kan ọ̀nà nípa bá ń gbógun wíwá mà nípa rẹ̀ ọ̀kápá ó sì jẹ́ ọ̀ràn àyàn eléyìí tó ṣe pé lórí gbogbo àlómọ́ kọ̀ọ̀kan àlómọ́ mùsùlùmí láwùjọ kọ̀ọ̀kan kí wọ́n pèsè iye èèyàn eléyìí tó ṣe pé wọ́n ń bùkátà láti máa bá wọn pín ogún wọn. lẹ́yìn ìgbà tẹ́ni tó papòdà bá papòdà bí ká pé ìlú kan ní ìsìn wọ́n bùkátà láti ní olùmọ̀bí márùn tí wọ́n mọ̀ dáadáa nípa bá a ṣe pín ogún gbogbo tó lórí tẹlẹ́mù láwùjọ wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti sapásásẹ̀ pèsè àwọn olùmọ̀ márùn yìí torí pé pípèsè wọn ni ó mú wọn má jẹni tó dẹ́ṣẹ̀ tí wọn bá rí wọn pèsè gbogbo mùsùlùmí tó wà ń bẹ ni wọn jẹ pé wọn dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Allah ẹ wàá rí ikú <coughs> gbogbo oníkálukú ni ó kú kò sẹ́ni tí ò ní kú wọ́n ní àǹfààní ìmọ̀ bá a ti ṣe pín ogún kò sí ilé mùsùlùmí tí ò ní wọ̀ torí rẹ̀ ni wọ́n ṣe pé ní ìdajì máa ẹni tó bá mà á ó ti ma ìdajì mà nípa ṣẹ́ríà ìmọ̀ yìí wọ́n kásẹ̀ rẹ̀ ńlẹ̀ o ó ti ń bẹ́ẹ̀ nù àkọọ́lẹ̀ pípé wọ́n kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àwọn èèyàn tí ó mà nípa rẹ̀ ò ní tó nǹkan láàrin gbogbo àwọn ẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí rẹ̀ ni wọ́n sọ pé wa anna hadha al-ilma makhsusun bima. قد شاع فيه عند كل العلماء بأنه أول علم يفقد في الأرض حتى لا يكاد يوجد إلي ọ̀rọ̀ nípa àmọ́ bá a ṣe píngun ọjọ́ ìmọ̀kan tá a dá yàtọ̀ nípa nǹkan tó ti jẹ́ nǹkan tó jẹ́ gbajúgbajà lọ́dọ̀ gbogbo olùmọ̀ wípé ìmọ̀ àkọ́kọ́ tá kọ́kọ́ wá tì láàrin àlùmọ̀ yìí òun náà ni màá bá a ṣe píngun òun náà ní máa bá a ṣe pọngùn torí ẹ wọn ní ní gbogbo òkè pẹ á máa wá á máa wá àní rẹni tó mọ̀ ń pa rẹ̀ pàtàkì kára àwọn ẹni tó mọ̀ nípa àmàyí láwùjọ wa nítorí pé gbogbo èèyàn náà ni ó kù àwọn èèyàn ń kú lójoojúmọ́ gbogbo ẹni tó bá sì ti kú wọ́n ń fi nǹkan tí wọ́n rí kó jọ láyé sílẹ̀ ẹni tí wọ́n fi sílẹ̀ ń iná lọ̀rọ̀ ìmọ̀ nípa bá a ṣe pín ogún rọ̀mà báwo láti ṣe pín ó pàtàkì púpọ̀ ká ní àwọn ẹni tó ṣe pé wọ́n mọ̀ nípa bá a ṣe pín ogún nítorí pé àṣà àti ṣe táyé ojú dúdú tọ̀dọ̀ àwọn kèfèrí iná lọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ń lò láti fi pín ogún ẹni wọn tó kú ní mùsùlùmí wọ́n lè sọ wípé ìdígi làwọn fi pín ogún tàwọn káwo iye òǹkà àyàwó tẹ́ni tó kú ní káwa pín dúkìá tó fi sáyé sí iye òǹkà ìyàwó tó fi sílẹ̀ sáyé ẹni tí ó fi ìyàwó kan sílẹ̀. Si ajẹ́pọ̀ ní òkò gbogbo dúkìá ẹni tó kú lọ ìyàwó méjì ńkọ́ á pín sí méjì ọgbọọgba ni mẹ́ta á pín sọ́nà mẹ́ta bó bá sì jẹ́ mẹ́rin á pín sọ́nà mẹ́rin òfin ìlànà àti àṣà pínpín ogún lọ́nà dígí kò lè fi òtélé iye òǹkà tí ìyàwó gbọ́dọ̀ jẹ́ nítorí pé nínú àṣà Yorùbá tí wọ́n ti máa fi ìdígi fi pín ogún kò sí nínú àṣà Yorùbá pé iye ìyàwó báyìí péré lọ gbọ́dọ̀ fẹ́ má fẹ́ jù bẹ́ẹ̀ lọ bọ́bá wà kó mú akọ gbẹ̀bùn bọ́bá ti lè ṣe wèrè mọ́ náà ni ọmọ fẹ́yàwó lọ bẹ́ẹ̀ làṣà Yorùbá torí ẹ̀ lẹ́mọ̀ gbọ́ àwọn bàbá bàbá mi ẹlòmíì níyàwó ogún ẹlòmíì níyàwó ọgbọ̀n àwọn ẹni tó rọra mú jẹ́jẹ́ àwọn tó níyàwó mẹjọ ìyàwó méjìlá ẹ máa gbọ́ lẹ́nu àwọn màmá màmá tí ọmọ máa tó ti kún ọ̀mẹ̀sìn àṣà ni bá ká lè ọmọ wọ̀nyí ń bá wọn parí ìjà nu nílé tiwa la wà lọ́dọ̀ mi méjìlá tí ẹjọ́ torí pé òfin ṣẹ̀rí àkọ́gbà kíyàwó ju mẹ́rin lọ ńgbà tó ti jẹ́ pé àṣà àṣà ò sì fi òpin sí iye obìnrin tí ọkùnrin kan lè fẹ́ bí wọ́n bá lọ lọ́gọ́rùn-ún ìyàwó a jẹ́ pé kí wọ́n pín dúkìá rẹ̀ sọ́nà ọgọ́rùn-ún kí ìyàwó kọ̀ọ̀kan kó tiẹ̀. bàbá ti wá wu ìyàwó kọ̀ọ̀kan láti ṣe ń ta pè nípìn rẹ̀ nínú tọkọ rẹ̀ fi sílẹ̀ nínú kó ṣe kò fẹ́ kẹ́ni kankan. àbìlà pẹ̀lú pọ́ sílẹ̀ sáyé wọn ò bìlà nínú dígí pẹ̀lú kó fìyà ó fi bàbá sílẹ̀ sáyé kò sí ń tọ́kàn wọn pẹ̀lú ẹnikẹ́ni míì tó lè fi sáyé bí èbá ti ṣe ìyàwó ń sọ eléyìí ni ìdígì àṣà àwọn kèfèrí àwọn abọgibọ ọpẹ àjọ ìpògùn èṣù Ṣàngó nǹkan ni wọ́n ń sìn báṣà tí wọ́n ti ṣe rí nù. bí wọn náà ti ṣe rínu tẹ́lẹ̀ kó lówó tó fọ ọyọ àwọn akpógun bóyá náà ni wọn ń bọ ń létí yín náà tẹ́lẹ̀ ó sì lè jésù ó lè jẹ́ Ṣàngó ó lè jẹ́ pábọyá dé lẹ́yìn abọ rẹ níyín eléégún níyín olóró níyín olú Ẹlẹ́dàá wa wá fọ ọyọ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu bí wọn náà làwọn náà rí tẹ́lẹ̀ o. kóluwo tó pé dẹ̀ra lé wa lórí kéésì tó m'a jánu tẹnu rẹ ọmọ ahósẹ tó m'a ṣèṣe kò sírò ẹ àbí ìsọmọ yorùbá ni àwọn bàbá ńlá rẹ lẹ́bọ ni wọn olúwa lọ́fọ̀ ọyọ ló sì ọ́ mùsùlùmí alhamdulillah adúpẹ́ fún allah lórí ìdẹ̀ra yìí ẹnìkan wà nínú òkùnkùn ká mú kúrò nínú òkùnkùn ká mú lọ sínú ìmọ́lẹ̀ kọ́mọ́mọ́ pẹ́ dú kọ́mọ̀ mọ oore lóore àfi kí oore yẹn kọ́ bọ́mọ lọ́wọ́ lẹ́sẹ̀ rí i pé ẹlòmíì ó wọnú islam tán kò mójútó kẹfẹ́rí náà ló tún padà lọ yà torí di eléyìí báyìí akramakumullah islam ńgbà tó yẹ pé ni wọ́n ń ṣe wàá gbà tòfin tòfin ò ní jẹ́ òrólé apákàndápákàn sí gbogbo islam lápapọ̀ náà lọ gbọ́dọ̀ gbàgbọ́ ya ayyuhalladhina amanu udkhulu fi ولا tattabi'u خطوات الشيطان innahu لكم عدو مبين. olúwa ní apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ wọnú islam tapá tẹsẹ̀ ẹ mẹ́jọ jẹ́ pórí lẹ gbé wọlé ẹsẹ̀ wà ń ta ẹsẹ̀ lásán lọ wọlé orí wà ń ta ẹ wọnú ẹ̀sìn islam pátá korongodo tapá yín jẹ́ ẹni tó ṣe pé gbogbo òfin islam lọ́ọ́ máa tẹ̀lé má jẹ́ ọ̀daràn tó ṣe pé nǹkan ẹyọkan ló mójútó ọ̀pá yòókù tì gbà tí òkú yín bá kú ó kú mùsùlùmí kí la fẹ́ máa fìdígi pógun rẹ̀ sí ṣé ó di kèfèrí lẹ́yìn ikú ni ó dò ń Ṣàngó lẹ́yìn ikú ni sọ́dàbọ̀ rẹ̀ lẹ́yìn ikú ni ó di abóròdé lẹ́yìn ikú ni sóde léegun lẹ́yìn ikú ni ah èèyàn kú mùsùlùmí àwọn mùsùlùmí ló wá ṣe sọ̀látùl jànáza sí la àwọn ni wọ́n gbé wọn lọ sí sórí tí àwọn mùsùlùmí kí ló wá dé ńgbà tá a bọ̀rọ̀ dórí ọ̀rọ̀ ogun tẹ̀ wá ní dìgì lẹ́yìn ò fi pin orí yóò pè ní. ńgbà tẹ̀yìn ò ní gbà ká sọ wípé bàbá yín tó kú ó kú ń ni. ẹ nígbà ká pé bàbá yín yìí ẹ̀ ń sóńdì sàárè rẹ̀ lágbájọ́ ọmọ alágbájọ́ ọmọ anáni ọ́ torí kèfèrí ló kú la fi lọ pèlè máàmù wá ṣe sọ̀láàtì sókù kí wa adé ń gbọ́ kankan píngun tẹ̀ wá nídìgì lẹ́yìn òfin pin nígbà tí èsì kórì yín dàrú torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ kú tán kẹ́ wá fìwà sọ́dí kèfèrí torí pé ìwà àní gbà láti fi ṣẹ̀rí àpínkún ẹ̀ ẹ ti pè ń kèfèrí nù Islam ọ̀farama akramakumullah torí ẹ̀ ń gbọ́dọ̀ jẹ́ pé mò ń ṣe sọ́lá àmọ́ níyọ zakat torí pé owó irun múni ẹni ọmọ bí mo ṣe ṣe wàhálà kówó jọ ń máa kówó lé lọ ń sì gbọ́dọ̀ jẹ́ pé mo ń ṣe sọlẹ mo ń ṣe zakat àmọ́ ní ṣe sùyàmù Ramadan torí a ebi a máa pè mí o hmm, Allah ò ní bínú ni o ẹ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ ṣe torí pé mùsùlùmí ni wọ gbogbo ń tó wà ní Islam ló mójútó ó ń ṣe sọlẹ ó ń yọ zakat ó ń ṣe sùyàmù Ramadan ó lọ sí hajj ó ní tawhid ẹ ṣe mùsùlùmí gbogbo nǹkan yìí ló gbọ́dọ̀ mójútó. téèyàn ó lè bá jẹ́ mùsùlùmí akramakumullah ẹ rí i pé téèyàn bá kú tó bá kú tó fi gbèsè sílẹ̀ à ń rí i láwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n ti palẹ̀ owó mọ́ tó bá palẹ̀ owó mọ́ tó bá wá ń sìn wọ́n lówó tí bàbá wọn tọ́jú àwọn èèyàn wọ́n mọ̀ wá bí wọ́n ní ọ̀dájú ṣé àwa la jẹ yín lówó ni àbí bàbá bàbá yín ló jẹ wá lówó ṣé ẹ mọ ibi tí bàbá lọ àbẹ́ ẹ mọ ibi tí wọ́n lọ a gbọ́ pé bàbá yín ti kú ni ok tó bá pé bàbá bá jẹ yín lówó ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè ní contact pẹ̀lú wọn nù sáré la ilaha illallah àwọn ọmọ burúkú tó ṣe pé tó bá pẹ́ nìkan lọ jẹ bàbá tiwọn lówó wọn lọ máa sin ni wọn ò ní sọ pé bàbá tiwọn jẹ lówó ti kú ìgbà tí bàbá tiwọn wá jẹyàn lówó àwọn wá ń lo ọpọlọ tọjú fùtù fẹ́ tẹ̀ tó yẹ pé kò wúwo wọ́n rò pé wúwo ni agọ̀ ọ̀nfàgọ̀ sọgbọ́n ó ti kó bá bàbá rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní òkú tó kú yàn mùsùlùmí mọ̀mìnì tó kú kò ní nísìmí ẹ̀mí rẹ̀ ò ní nísìmí nù sàárè wọ́n so má gbèsè rẹ̀ ó dijọ́ tán bá tó bá san ẹ dákun torí ti Allah ta ló lówó tẹ fẹ́ máa pín nǹkan èyí tẹ̀ ń ṣe yàmùyàmù lórí ẹ̀ bí esin lórí ìgbẹ́hùn ta ló ní ṣebí bàbá tó kù náà ni kí wàá ló dé tẹ̀ ní fowó rẹ̀ kẹ́ fi sàánú rẹ̀ kẹ́ bá san gbèsè rẹ̀ kó lè bá a nísìmí nínú sàárè rẹ̀ láwùjọ wa gbẹ̀yìn bá kú tí wọ́n bá gbógun rẹ̀ wá pé ẹ dákun ẹ bá ń pín ó máa ń ṣèyàn ní kàyéfì wípé bàbá yín tó fi gbélé ayé iye ọdún tí bàbá lò bàbá ò ní ju lé kan lọ wọn ò ní bẹ́ẹ̀ ni ok bàbá ò ní ju lé yìí lásán lọ wọn ò ní bẹ́ẹ̀ ni bàbá ò lẹ́wù tí wọ́n ń wọ̀ bàbá ò ní bàtà tí wọ́n máa wọ̀ bàbá ò láago bàbá ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ò ní bùsùn bàbá ò nínú lẹ̀ bàbá yóò ní búrọ́ọ̀ṣì tí fi ń fọnu bàbá yóò nígbà kẹ̀kẹ́ tí fi ń wẹ̀ bàbá yín kàn kú ilé lásán lọ́kàn níláyé ìhòòhò ló máa ń rìn sá ilẹ̀ ni bàbá fi ń ṣèbùsùn sá wọn ni ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn hmm, gbogbo ètò ẹ̀ ń sọ náà yé wa àti palẹ̀ rẹ̀ mọ́ni kí ló dé tẹ́ fi gbọ́dọ̀ palẹ̀ rẹ̀ mọ́ ó lè ní ó lè ní torí pé ọ̀rọ̀ ogun tá à ń sọ yìí tí bàbá ń bá ti kú tá ìkú gbogbo nǹkan gbogbo nǹkan tó fi sílẹ̀ sáyé ní ìgbà tí ìyá ń kú tí bàbá ń kú tọ́mọ ń kú gbogbo ẹ̀ ó ti di ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kàn gbogbo ẹ̀ la fẹ́ pín báyìí tó fi dórí èkísà tí máa fi nulẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ mú nǹkan kan bẹ̀ kí ló dé tẹ́rin wó tí ọlọ́bẹ lọ yọ̀bẹ láàrin oríṣiríṣi ọ̀bẹ níjọ kó erin ọlọ́kan ọ̀jọ̀kan ètè níjọ sàrà oníkálukú pàápàá kálukú tètè gbé ntọ́ bá lè gbé àwọn kan tètè wá kọ́kọ́rọ́ mọ́tò wọ́n wá jáde àwọn kan ń pè mọ́ bàmá máa kó aṣọ sí. Si wọ́n fọ́ kọ́bọ́ọ̀dù wọ́n kó gbogbo aṣọ mahmudu eléyìí ó ṣe déédéé tiẹ̀ karimu wọ́n wá mú yìí sáárà wọ́n wá gbé ìwọ náà lè sọ́ di bùbá la ilaha illallah ìkájú ìkájú wọ́n fi palẹ̀ gbogbo dúkìá mọ́ ẹlòmíì wọ́n gbé títí dórí àdògán ngbà tí àwọn màmá màmá tí wọ́n ń bá àwọn ọmọ ń du àdògán pé ta ló rà á ṣebí bàbá wa lọ́ra ẹ bàbá yín náà lọ́ra wọ́n ní wọ́n ó pin ogún ni pé tó o bá tún sọ̀rọ̀ màá gba ní ojú ẹ̀ ń sọ fún ìyàwó bàbá nù wọ́n palẹ̀ gbogbo nǹkan mọ́ pátá asólè ní kálukú wọn ilé ò tí ì dá ni wọn ò di bàrà wò akaramakomola ẹ ń jà bàbá yín lólè ẹ ń jà ìyá yín lólè ọ ń jọkọ rẹ lólè ọ ń jà ìyàwó rẹ lólè nítorí pọ́bà kú gbogbo nǹkan lẹ́fìlẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ pín gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ pín aṣọ yóò bá gbà mú mọ́ ìwọ lọ́ọ́ mọ̀ gbà tó ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ìwọ rú bàtà yìí mọ́ ìwọ lọ́ọ́ mọ rú ẹni tí ìwọ má gbogbo ẹ̀ la fẹ́ pín òfin ṣẹ̀rí àná a máa rí láwùjọ wa tó bá ṣe kóbìnrin lọ́ bá kú wọ́n lè ti kó gbogbo aṣọ rẹ̀ àwọn ẹni tó bá jọ ọmọbìnrin nínú àwọn ọmọ rẹ̀ wọ́n ní ẹ̀yàn kó ẹ̀yàn kó ọkùnrin òkúkú ní wọ bùbá kò ní rorò. ẹ̀yin ẹ máa kó lọ bí nǹkan wọn ni tí wọn lẹ́tọ̀ọ́ sáti bọ wọ́n ti ẹ̀ lé òkú máa wá wọn báràkà wọ́n lè pé yànnà afọ́jú ìyànnà adẹ́tẹ̀ ìyànnà arọ ẹ fún wa ẹ fi ṣe sàrà àfọ́kù ṣe sàrà ẹ gbogbo nǹkan wọn nítorí pé nǹkan ṣe tèèyàn kan di ti gbogbo ẹni tó ẹnìkan ò wá lẹ́nu láti sọ wípé ẹ lọ ṣe nǹkan báyìí pẹ̀lú ẹ̀ kí kálukú tó gba ẹ̀tọ́ tiẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀ kó lọ ṣe tó bá wù ọ́ pẹ̀lú ẹ̀ òfin ṣẹ̀ríà nù a ti mà ní àwùjọ wa wípé àwọn bàbá bàbá kan ti kú àwọn màmá màmá ti kú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ sáyé. Si tánfà akẹ́kọ̀ọ́rí yarí pé àwọn ò ní gbà kán pín ogún wọn àwọn ò lè gbà kẹ́ pín ogún bàbá àwọn ò lè gbà kẹ́ pín ogún màmá kí ló dé wọ́n ní à nǹkan tọ́jọ́ dindi ẹ wàá sọ àkẹ́sì à lè gbà ẹjọ́ ọmọ wà bẹ́ẹ̀ kò lè wà bẹ́ẹ̀ nítorí tó bá wà bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ ta kò fin Allah tẹ́bọ́lúwa ló fún bàbá yín nìkan òun ló fún ìyá yín nìkan òun náà ló lẹ gbọ́dọ̀ kún torí pé ó ti di tàwọn míì látijọ́ tó ti kú ẹ jẹ́ káwọn míì tó jẹ́ tiwọn nǹkan tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀máyé nínú àwọn ẹni tí máa yarí fàáké kọ́rí pé wọn ò ní pín ogún tó kù fi sílẹ̀ sáyé wọn ẹ rí i pé àwọn gangan ni wọ́n dẹnu dé tí wọ́n ń jẹ́ àwọn bọ̀dábọ̀dá àwọn ọmọ tó dàgbà jù àwọn àǹtí àǹtí àwọn ọmọ tí bàbá ń kọ́kọ́ bí àbáwọn ọmọ tí ìyá ń kọ́kọ́ bí láyé àwọn ti dàgbà gbájúmọ̀ gbogbo tóbi wọn ní àwọn sì ti máa ń tà fowó ṣe wọ́n sì ti ní ìmọ̀ àpàdé àlùdé òwò tí bàbá àwọn àbíyá wọn ń ṣe àwọn ni wọ́n wá lọ dáwọ́ tẹ gbogbo dúkìá yìí wọ́n wá pé irú ìrànlọ́wọ́ àmójútó àtìlẹ́yìn tí bàbá àbíyá wọn ń ṣe fáwọn ọmọ wọn àtàwọn àtàwọn àbúrò àwọn lójú ayé wọn nù dúkìá àwọn àwọn tẹ̀síwájú máa sojú bàbá àwọn tẹ̀síwájú máa sojú màmá ẹ bùkátà láti sọ pé ká pín ogún ṣé fẹ́ rungun ni Allah ṣé pínpín ogún ni wọ́n ń pè runrungún ẹ̀yin ọmọ kí tẹ́ bá pín ogún ọmọ mi ò ní kọ́bọ̀ kan báyìí tẹ́ bá wá pín ogún bó lóha ti sì sọ pé ká ẹ pín olúwa lè bẹ́ nìkan falùbáríkà sí tiẹ̀ tí ó wàá padà já sí pé gbogbo owó tó lójú tí bàbá rẹ fi sáyé o gbogbo owó tó lójú tí ìyá rẹ fi sáyé o yóò já sí chẹ́ńjì lásán lẹ́gbẹ̀ntọ́ mọ̀ èèyàn tàtàrà tó jogún yìí ni pẹ̀lú àṣẹ Allah torí akramakumullah nígbà táwọn bọ̀dá yìí bá fà kíkọ́rí táwọn bọ̀dá yìí bá yarí tí wọ́n ní wọn ò ní pínkún àwọn ọmọdé kéékèèké àwọn ọmọ ìyàwó kejì àwọn ò tí dàgbà tí bàbá yìí fi kú ká má ti sọ àwọn ọmọ ìyàwó kẹta á ń bọ̀sibọ́sì àwọn ọmọ ìyàwó kẹrin àwọn wà ń pínrínsí pínrínsí àwọn ò tiẹ̀ mọ̀ pé bàbá kan ní máa bíyàn ayé tí bàbá fi kú tọ́ àwọn ọmọ yìí tí wọ́n ń dàgbà àwọn ọmọ tí wọ́n ń gbẹ̀sìn yé ti wọn wọ́n ń béèrè pé a gbọ́ pé bàbá wa fi àwọn nǹkan kan sílẹ̀ sáyé ìpín tí wọ́n ń kọ́ àwọn bọ̀dọ́ àwọn bọ̀dọ́ wọn bá jájú mọ́ wọn pé kí ni ok ìyá rẹ ní kọ́ wá sí ọ ní kọ́ sí wa tó bá tún béèrè ó dájú lọ bá bàbá lálejò ó ti di páàbù nídìí dúkìá bàbá wọn ó di páàbù nídìí dúkìá màmá wọn tó bá ti wá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa bẹnu àtẹ́lù àwọn ọmọ wọn pé àwọn ọmọ tán gbójúlógún sẹ́yìn mọ bàbá kí bàbá tó kú ni àmọ́ wọn àtọ wọn ló dà wá bó ṣe dìwọ́ náà bẹ́ẹ̀nu sọ̀n ẹlẹ́nu gbangban gbangban bọ̀dá kà ọ̀làwà gbójúlógún ẹnu tí wọ́n wá gbélé ńkọ́ ta ló lè sẹ́ni tó gbójúlé nǹkan ti rí gbani ẹni ọgbẹ́nu lé ńkọ́ à òun fàá ni. àwa kàn gbójúlé agbójúlé kò tẹ̀ wá lọ́wọ́ ó ti kú lọ́wọ́ tẹ́lẹ̀ yóò ti bọ́ sẹ́nu ẹnu ló ń gbélé ó lè àwa aláwọ̀ agbójúlógún ìwọ sì gbẹnu lè ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa ọ̀rọ̀ àrífín ò sí ń bẹ̀ ọlọ́mọ arín ọ̀fín torí pé ń béèrè ẹ̀tọ́ innama ya'kuluna في بطونهم نارا وسيصلون سعيرا sa'ira àwọn ẹni tí ń jẹwọ ọmọ òrukàn níjẹ tàbùsí olúwa ní láyé ń bí o iná ni wọ́n ń jẹ sínú tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama olúwa ni wọ́n wọ̀ náà sa'ir ẹ dákun kí ni tó dánú tó ń ṣe ọ̀ ń jẹ nánú láyé ọ̀ padà wọ̀ náà sa'ir iná eléjò fẹ bọba di lọla gbẹndàlù kìyàmà kí wàá lọ rò ṣe tọ́ da tó ní kí wọ́n mọ̀ bọ̀ wí olú ẹlẹ́dàá wa tiẹ̀ tún á pàkíyèsí ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ mójútó dúkìá ẹni tó ti kú tẹ́ ẹ fẹ́ kó jẹ́ pínpín tẹ́ ẹ ń yín àwọn ọmọ kan jẹ ẹ ń yín àwọn ìyàwó bàbá yìí jẹ ẹ kó gbogbo ẹ̀ ńlẹ̀ ẹ bẹ̀rù o ẹ bẹ̀rù pẹ́yìn náà lè kú tẹ́ ẹ fà àwọn ọmọ kéékèèké lẹ̀ láwọn ọmọ tí ò ní dá tí ò ní lè dá béèrè ẹ̀tọ́ wọn kí lẹ̀ ń fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ǹjọ́ wal yakhsha alladhina law taraku من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا ẹ̀yin tí ẹ̀yin náà mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ ẹ kú kẹ́ ẹ fà àwọn ọmọ pínrínsín pínrínsín kéékèèké lẹ̀ tẹ́rù ọmọ bà yín lórí kí wọ́n má yàn wọ́n jẹ lónìí àwọn ọmọ kan wà níkápá tiyín táwọn bàbá tí wọn ti kú tẹ́yìn lẹ́ mójútó dúkìá bàbá wọn àmọ́tẹ́ ń jẹ́ǹjẹ́ àbòsí ẹ ọlọ Allah ẹ torí igbá tá a fi win kàlà á fi san irú ń tó ṣe fún ọmọ làkejì wọ́n lè padà wá ṣe ọmọ tiẹ̀ náà torí ẹ a ti mọ̀ láwùjọ wa jọ̀mọ́ ipe àwọn bàbá mi wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ burúkú tí ò dáa ó lè ní tí mo bá lọ kú báyìí ẹ gbọ́dọ̀ pín dúkìá mi o àfi lẹ́yìn ọgbọ̀n ọdún sígbà tí mo bá kú kí ló dé torí àwọn tó jẹ́ kéékèèké nínú àwọn ọmọ ò ti dàgbà tẹ bá wá pín dúkìá nígbà wọn nǹkan bá gbà wọn ò ti máa lò ọ̀dà ẹni lẹ́yìn ọgbọ̀n ọdún ni kó tó pín dúkìá ní báyìí báyìí tẹ́ ń kọ àkọọ́lẹ̀ hàn àwọn kan nínú àwọn ọmọ yín ti pọ́ ọmọ ogójì ọdún tá a bá fi ọgbọ̀n ọdún tá a bá fi kógójì fáwọn ó di kíni ọ̀dà àádọ́rin ọdún àwọn bàbá eléyìí ti di bàbá bàbá bàbá nígbà tí wọ́n tó pín dúkìá àwọn ló sì wà lórí dúkìá báyìí tí ń jàǹfààní rẹ̀ ṣé ẹ rò wípé téèyàn bá jẹ fún ọgbọ̀n ọdún yóò fẹ́ filẹ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún kò ní fẹ́ filẹ̀ o àwọn ọmọ tí wọ́n ti gbọ́njú bá dúkìá yìí lọ́wọ́ wọn àwọn ọmọ ọmọ wọn náà dàgbà rí lọ́wọ́ bàbá àwọn àgbà wọn ò ní fẹ́ mọ̀ yí pé ti bàbá ńlá àwọn ni wọn ò ní fẹ́ màmá wọ́n máa wò pé àwọn àbúrò bàbá àwọn ńṣe ni wọ́n fẹ́ yan bàbá jẹ nítorí pé bàbá ti dàgbà wọ́n fẹ́ gba dúkìá bàbá àwọn ọmọ lọ́wọ́ torí pé wọ́n ń wò pé ó ti dàgbà bàbá ló dàgbà àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ là wà ẹ̀ lè yan bàbá wa jẹ wàhálà ọba tún ṣẹlẹ̀ lábẹ́lé torí ẹ̀ àkọọ́lẹ̀ tọkàn àkọọ́lẹ̀ tẹ́ntí ọ̀gbọ́n ni o sì lẹ́ni gidi tí bá ní dámọ̀ràn ìdí tó ń fi kọ́ bẹ́ẹ̀ nù bó o bá ti kúta ìkókún pín dúkìá ọmọ tó jẹ́ oyún inú ṣẹ̀rí àtúnkọ́ wa bá sì pín ogún rẹ̀ kó tó di pé wọ́n bì kálukọ́ gbẹ̀tọ̀ rẹ̀ àmọ́ àwọn ọmọ kéékèèké òun àti ìtọ́jú oyún ẹ̀tọ́ tí wọ́n wọn ní gbà sọ́wọ́ báyìí ṣẹ̀rí àní ká yan alámòójútó tí ó máa mójútó dúkìá tiwọn títí tí wọ́n fi dàgbà débi tí wọ́n lè tẹ́wọ́ gba dúkìá wọn tí wọ́n sì gbà lágbà pé ṣẹ̀rí àwa sọ pé ìwà abánimójútó dúkìá wọn a gbọ́dọ̀ rí lára rẹ̀ pọ̀ jẹ́ mùsùlùmí tó dúró déédé ẹni ìfọkàntán tí èso ń jàǹbá kó tó di pé wọ́n kó dúkìá àwọn ọmọ ìfọ̀n tó bá kó dúkìá ìfọ̀n ìwọ́ wa máa bá wọn darí rẹ̀ lọ́nà tó ṣe pé bó bá já wọn náà ló ti dàgbà wọn ò ní lè darí rẹ̀ dáa jù bẹ́ẹ̀ lọ òní kó kalẹ̀ lówó kápá ń tọ́jú rẹ̀ àjẹ́ kó lè jí ṣùgbọ́n kí zakati ó máa jẹ́ torí zakati lè jẹ́ tán kọ́mọ tó di pọ́ dàgbà bí ó sì jẹ́ tán ó lè jẹ́ dédàjì kí á láǹfààní tó ọmọ fẹ́ mú bẹ̀ torí ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam ni ẹ mójútó wọ ọmọ òrukàn kí zakati ó gbé gbogbo ẹ̀ lọ́mọ yín lọ́wọ́ torí ẹ̀ Islam onítọ́ bá yẹ pé ẹni tí ń mójútó wọ ọmọ òrukàn ọmọ nípa káràkátà kan eléyìí tí máa béèrè kí wọn máa bọ ọmọ kan fowó ń ṣe kò sí burú tó bá jẹ́ pé ìwọ tó ń bá mójútó ò lówó mẹ̀kúnnù níwọ náà kí wọ́n máa fún wọn náà lówó iṣẹ́ tó ń ṣe nínú tó ń ṣe fọmọ nínú dúkìá rẹ̀ nítorí pé tí wọn náà bá ti ń gbowó ọ̀yà lórí iṣẹ́ tó ń ṣe ojú kòkòrò kan ò ní mú ọ láti kọ́ bowó ọmọ ọlọ́mọ lọ́nà tí ọ̀tọ̀ twenty million lówó yìí léyìí tó kan ọmọ nígbà tí bàbá rẹ̀ kú wọ́n sì ń bá a mójútó láàrin ọdún méjì owó ti di eighty million ẹ dákun so burú kò burú sọ́wọ́ burú pẹ́ni tó ṣe pé láàrin ọdún méjì ó fi twenty million ó fi ṣòwò ó di eighty million ká máa fúnru rẹ̀ náà ní twenty twenty thousand lóṣù lórí iṣẹ́ tí ń ṣe wàláì kò burú kò burú torí pé kò lè kó bówó yóò sì máa jẹ́ dùnú fóun náà ti ń ṣiṣẹ́ yóò túnbọ̀ tẹ́ra máa lópin ìgbà tó bá ṣe pé òní fìrègún àti ìnínilára bá tọmọ ọlọ́mọ jẹ́ á ti rí i pé èèyàn gidi ni ọ́ mùsùlùmí dáadáa ni ọ́ torí àwọn èèyàn jákujáku tẹnu wọn dọ̀tí ó lè sọ pé èló lọ́mọ tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ ó ju twenty million ebe mọ́bọ́ mọ́bọ́ fi ṣòwò títí tó fi di two hundred million ní ìwọ ọmọ tó ń ẹgbẹ́rún ókè tí ọba amóore ńkọ kó ní kọ ọmọ kó lọ ó lè tí wọn mọ pé ẹni tó lójú owó ló léèrè rẹ ṣé wọn náà gbowó ọyà àbó gbowó ọyà actually mo gbà ṣé ètò ayẹ kí n gbà ni mo gbà iye tó yẹ kó gbà lọ tí ọba tí Ọlọ́run ọba ti sọ̀rọ̀ ńgbà náà ó lè gbogbo eléyìí Islam ọkọ wa láwọn ẹ̀kọ́ tó ga àmọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lò bí bàbá kan bá kọrú àkọọ́lẹ̀ burúkú ẹ gbọ́dọ̀ tẹ̀lé o ẹ̀yin ọdún báyìí nílùú kan bàbá kan kọrú ẹ̀ ìrùpọ́dùn tí ìpè dì sí bàbá wọn á ní àwọn ilẹ̀ tó pọ̀ àwọn ẹni tó jẹ́ bọ̀ọ̀dá àtàǹtí nínú àwọn ọmọ bàbá wọn táwọn ti dàgbà gbogbo lẹ wọn ti tà tán tán bá wá bí wọn pé bolẹ kó wẹ̀ sí owó kìnnì owó kìnnì ṣé ọlẹ́lẹ̀ tó bá pàdé pẹ̀lú ẹ̀kọ́ ní kọ́rọ̀ ẹ̀kẹ́ wọ́n máa béèrè ibi tọ́wọ̀ lọ lẹ́yìn rẹ̀ wọ́n máa béèrè ibi tọ́wọ̀ lọ ó ti parí nù. ọmọ tó bá tó kó béèrè tí wọ́n ti lọ wó abẹnú gbọ̀ngbọ̀ àwọn bá tọmọ náà jẹ gidigidi ni bàbá wọn mo rò pé ẹ̀yin náà ti ẹ̀ rí ẹ wo bí ń àwọn eléyìí torí pé bọ̀dá lágbájá àǹtí pé ìtọ́ba tónu àti ìyá wọn kọ́ wá béèrè bẹ́ẹ̀ ni kò jẹ́ nǹkan tuntun láwùjọ Yorùbá yìí Islam ò fara mọ́ torí ẹ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn nǹkan tí ń bọ̀ yìí Islam wá sọ pé tókù bá ti kúta ìkù ẹ sì àmójútó àwọn nǹkan mẹ́rin wọ̀nyí ṣáájú kó tó di pé ẹ̀ǹpin ogun nǹkan alákọ̀ọ́kọ́ gbogbo ń tẹ́ wá fẹ́ ṣàkíyèsí yìí o gbogbo ẹ̀rọ mọ owó tó kù fi sílẹ̀ sáyé inú rẹ̀ láti máa mọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni báwo láti ṣe sáàyàn òkú tí ó fi padà di ń ta ti gbé sí ìyẹn ni pé aṣọ lára aṣọ tá a inú owó òkú yìí láti fẹ́ mu tó bá pé gbogbo owó tó fi sílẹ̀ sáyé iná nìkan láàfíra sọ tá a wé máa la kọ́bọ̀ ọ̀sẹ́kù ma kí gbogbo nǹkan tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ kó sinmi ni. yẹn nípa àbùkátà ká wá mọ́ṣáláṣí bí lágbájá ti kú ó ń tọrọ eléépin ni ẹjẹ́ àṣàánú rẹ̀ káfíra sọ tá a wé máa la àbùkátà rẹ̀ tó o bá sọrú ẹ̀ níbi tí wọ́n bá ti gbẹ́sìn yìí wọ́n pọ̀ lẹ́nu mọ́ni ṣé òkú òfowó lẹ̀ ni inú ọwọ́ òkú láti ṣẹlẹ̀ bákan náà wíwẹ̀ òkú wọ́n béèrè fowó àwọn ẹni tó fẹ́ bá wa wẹ̀ inú owó òkú láti mọ̀ tó bá jẹ́ pé owó òkú owó wíwẹ̀ kú nìkan lówó tó fi sílẹ̀ sáyé ká a jẹ́ pé gbogbo nǹkan yòókù lẹ́yìn rẹ̀ ńkọ́ ká gbàgbé ẹ̀ gbígbé òkú lọ sórí tẹ́ wọ́n tún gbowó gbogbo eléyìí inú owó rẹ̀ láti ṣe gbígbé òkú lọ sí sàárè sínsín sí sàárè wọ́n ní ara ilẹ̀ tá a sin sí ni inú owó òkú láti rà gbogbo eléyìí á mú nínú owó òkú ni àmọ́ èyí tọ́já bọ́dé ó wà ńlẹ̀ tí gbèsè ó wà ńlẹ̀ nínú gbogbo ń tà ń sọ yìí aṣọ tá a fẹ́ wé máa la wíwẹ̀ gbígbé àti orí tẹ́ tá a fẹ́ sin sí àwọn èyí tó yé tó jẹ́ pé wọ́n jẹ́ èyí tí ọ̀wọ́n lọ títí wà ńlẹ̀ àwọn kan wọ́n gegege àní lọ bí ètò wọn gegege o àní lọ síbi ètò wọn gegege bákan náà kápẹ́ ńgbà tó kúkú ó nìkan kọ́ lọ́ dákú atóhun àtọ́mọ rẹ̀ ni wọ́n jọ kú ọmọ yìí bàbá yìí ní ń tọ́jú rẹ̀ dì sìn ọmọ ò tí ì dádúró nínú owó bàbá yìí láti ra sọ táwèé máa ọmọlá nínú owó rẹ̀ láti mówó tí wọ́n fi wẹ̀ ẹ́ nínú owó bàbá yìí láti sanwó tí wọ́n fi gbé e nínú owó rẹ̀ láti sanwó sàárè tàfẹ́ sínsì nítorí bí tí ṣe ń tọ́jú rẹ̀ lójú ayé ìtọ́jú yẹn náà ṣẹ́kù lẹ́yìn ikú rẹ̀ ńgbọ́ jẹ́ pé gbà kan náà wọ́n jọ kú tó bá jẹ́ rú ni ńkọ́ kápẹ́ yẹn lẹ́rú wọ́n wá jọ wọ́n jọ wọ́n jọ pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ọ̀gá yìí ní sì ń tọ́jú ẹrú á mú owó tá a fi ṣe àyàn bá ti ṣe sin ẹrú náà nínú owó ọ̀gá rẹ̀ tó bá lọ jẹ́ pé gbogbo owó tí bàbá yìí fi sáyé kọ̀ọ̀ká ju aṣọ tá a lè wé máa láà lọ ńkọ́ kọ̀pọ̀ sẹ́kù débi pa lè rí tẹrú mú kò ń bẹ̀ wọ́n ní lábẹ́ òfin ṣẹ̀ríà ẹrú òun láàfi aṣọ yẹn wé lára yàtọ̀ sí ọ̀gá rẹ̀ torí pé ẹrú ọ̀lẹ́tọ̀ nínú owó àwọn mùsùlùmí lápapọ̀ àmọ́ ọ̀gá rẹ̀ lẹ́tọ̀ nínú owó àwọn mùsùlùmí lápapọ̀ a wà á ṣẹ̀ṣẹ̀ lọ bá àwọn mùsùlùmí pé ẹ fún wa lówó tá a fi ra aṣọ tá a wé mọ́ òkú yìí lára torí bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ ni yàtọ̀ sẹ́rù nǹkan kejì òun náà ni pé owó tẹ́ fi sílẹ̀ sáyé òun gangan àwọn nǹkan kan rọ̀ mọ́ tó jẹ́ àwọn nǹkan gbèsè ojúlówó owó yín ó ti wọ ibi tí ń bùkátà ẹni tí ó túlẹ̀ bí àpèjúwe nìsí ilẹ̀ tẹ́ ní ẹ ti fi dógò ẹ ti fi ṣe ìdúró níbi tẹ́ ti yáwó bẹ́ẹ̀ náà nílé yín ẹ ti fi dúró níbi tẹ́ ti yáwó á lọ san gbèsè òun nínú owó yín á túlé ńlẹ̀ tí ó fi wà ń bì tí ó fi wọnú ogún tá a pín á lọ san gbèsè láti tú ilẹ̀ tẹ́ fi dógò sílẹ̀ kó lè wọnú dúkìá yín kó lè wọnú tá a fẹ́ pín fáwọn ẹni tí ó jogun yín bákan náà ẹlẹ́rù kan ẹrú yẹn ti pààyàn ẹ tí wàá fi ẹrú yẹn kẹ́ fi lé àwọn ẹni ẹni tẹ́rú pa lọ́wọ́ fún pé káwọn náà pa gbẹ̀san tí kò fi pẹ̀yìn á yọ ẹrú yẹn kúrò nù dúkìá yín á fi lé àwọn ẹni ẹni tó ṣekú pa lọ́wọ́ kí wọ́n lè bá a pa san ajẹ́ pé lẹ́yìn ò sínú ogún tí a fẹ́ pín bákan náà ẹrú yín gèèyàn lápá ọfọyàn lójú àfẹrú sọwọ́ sí wọn kó gé lápá kó fóun náà lójú kó dá yòókù padà gbogbo eléyìí yọ wáyé ẹni ẹrú kan tó jẹ́ pé obìnrin ni. Obìnrin ni ó ti bímọ fún yín kẹ́ tó kú ẹrú tó bímọ fún yín kẹ́ tó kú yẹn à ń pè ní ìyá ọmọ torọ́ ọmọ ló bí kò bí ẹrú èèyàn ò lè bímọ fọ́gà rẹ̀ ẹrú ò ní bímọ fọ́gà rẹ̀ kọ́mọ jẹ́rú torí pé a kì í jẹ́rú fún bàbá ẹni torí àwọn ṣe ń pè ní ìyá ọmọ la ìyá ọmọ la yìí òfin ṣẹ̀rí àsọ yìí pé tólówó rẹ̀ bá ti kú tàìkú yóò dòmìnira. torí ẹ̀ á sọ dòmìnira dúkìá yín ni o inú owó tó yẹ ká pinnu ayọ̀kù òun dòmìnira bákan náà ọ̀gá ti sọ pé tábà fi rí Ramadan ti ń bọ̀ máa fún wọn lómìnira ọ̀gá yìí wá kú kí Ramadan ti ń bọ̀ tó dé bó ikú di ìsìn kìí gbà tí Ramadan bá tó dúkìá tá a fẹ́ pín bákan náà àgbẹ̀ ni ẹni tó kú ó sì ti dáko àwọn èso tó gbìn irúgbìn tó gbìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní so wọ́n ti bẹ̀rẹ̀ sí ní hù wọ́n ti fà mí ipápá kan nu wọ́n ti ń pọ́n wọ́n ti fi hàn ikú bá pa arákùnrin yìí àsìkò tí kú pa sí yìí ọjọ́ àsìkò tí zakat ti tó yọ torí ẹ̀ a yọ zakat nínú dúkìá yìí bákan náà ẹni tí ń sin àwọn ẹran ni ń sìn wọn fún kí wọn lè pọ̀ yọ yọ zakat nínú ẹ̀ àwọn ẹran yìí ó ń kú oṣù kan oṣù méjì tí ọdún yípo lórí wọn ńlọlọwọ wọn yìí kú tọdún bá ti yípo zakat ti tó yọ ń kó oṣù kan oṣù méjì ńlò ń kú á yọ zakati nù rẹ̀ o á mú zakati kúrò nínú rẹ̀ kókò tó kú ó ní mo jẹ lágbájá ní mílíọ̀n mẹ́ta ó sì gbádùn nígbà tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé ń pọ̀ka kú àbí ń sa rẹ̀ tọ́ á yọ mẹ́ta hùn kú ònú dúkìá rẹ̀ bákan náà tó bá tiẹ̀ jẹ́ pé àsìkò tó sọ pé. mo jẹ lágbájá mílíọ̀nù mẹ́ta ọba jẹ ẹni tó ní mo jẹ ní owó òun kìí ṣẹni tá a lè lórí ẹ̀ wípé ọfẹ́ sùn láǹfààní ni má jẹ ọmọ rẹ̀ kó sì má jẹ bàbá rẹ̀ kó má jẹ ìyàwó nítorí àwọn eléyìí ó síta àwọn yòókù nífi ń parọ́ pò ń jẹ wọ́n lówó láì jẹ wọ́n lówó àmọ́ tó bá yẹ pò náà ọmọ lọ́jẹ lówó ìyàwó lọ́jẹ lówó ọkọ lọ́jẹ lówó bàbá màmá rẹ̀ lọ́jẹ lówó tó bá ti mẹ́rìí wá tó fi dá wa lójú àsàn kẹlẹ́kẹta náà ní gbèsè tí ó gbèsè pàtó nínú dúkìá rẹ̀ asámọ̀ yìí pé ọ̀jẹ̀ ní báyìí lówó eléyìí ní gbèsè kẹta gbogbo ẹ̀ lásán nítorí tẹ́ bá kùnà láti san òkú òní nísìmí nù sàárè dandan ẹ gbọ́dọ̀ san ṣùgbọ́n o gbogbo gbèsè tá a bá san a gbọ́dọ̀ rí i pé ẹ̀rí ń bẹ lórí pé òkú yìí jẹ̀yàn lówó torí ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn lòkú èè jẹ lówó àmọ́ tán bá ti gbọ́ pé kú wọ́n mọ̀ wá parọ́ ọkọ́ jẹ àwọn lówó tán bá ti mọ̀ pé lówó àwọn náà ti gbàgbé pé àwọn kùnjọ kan owó orí ibú tí wọ́n wà wọ́n máa fi rọ wà tó o bá ti lẹ́rìí tó múnádóko lórí pálá ní ìjọ lówó má wulẹ̀ wá àfi tó o bá fẹ́ tẹ́ àmọ́ tó o lẹ́rìí ó rẹ̀ àsìkò àti san gbèsè yẹn ti tó àsìkò rè ò tí ì tó gbogbo ẹ̀ lásán lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé òkú wa à ń fẹ́ kó ní ìsinmi nínú sàárè rẹ̀ bákan náà tó bá lọ jẹ́ pé owó yìí ó jẹ́ mílíọ̀nù mẹ́wàá ńlówó tá a mọ̀ pọ̀ jẹ gbogbo àwọn tó jẹ lówó ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo owó tó kù báyìí mílíọ̀nù kan ni gbogbo ògbésẹ̀ kọ̀ọ̀kan tá a bá débẹ̀ tó bá tán ńtọ́ tẹ̀lé kò sí mánu a ti dórí ipá san gbèsè mílíọ̀nù mẹ́wàá ló jẹ mílíọ̀nù kan ló kù tọ́ ẹnìkan ní pé tọ́ ńgbà tí tèmi tiẹ̀ jẹ́ five hundred thousand ẹ bá mú tèmi máa lọ láéláé tèmi twenty thousand ní ẹ bá ń kó tèmi máa lọ láéláé bá a ṣe ṣe nì mílíọ̀nù mẹ́wàá ló jẹ mílíọ̀nù kan ló wà á sọ pé gbogbo ẹni tó jẹ ní mílíọ̀nù kan àwọn gba hundred thousand gbogbo ẹni tó jẹ ní mílíọ̀nù mẹ́ta àwọn gba three hundred thousand ẹni tó jẹ mílíọ̀nù márùn àwọn gba five hundred thousand owó tó kù ńkọ́ àwọn ọmọ wọn ṣàdéhùn báwọn ó sì máa san fún àwọn ọmọ ṣàdéhùn báwọn ó sì máa san fún torí ẹ jẹ gbèsè máwọn bá ẹ jẹ gbèsè máwọn bá kẹ má fi wàhálà lẹ̀ fáwọn ọmọ nítorí ìwọ ọlọ́nà owó tẹ́lẹ̀ náà o tún á ń jẹ gbèsè kalẹ̀ àwọn ọmọ rẹ nísìnyìí báyìí ọwọ́ wọn tó ẹnu ṣé kí wọ́n máa wọ ọ̀ràn ni wọ́n ò ní wọ ọ̀ràn àmọ́ bo ni wọ́n ti lọ rí mílíọ̀nù mẹ́sàn sọ̀rọ̀ ọ̀rùn rí ni kọ̀ rọrùn rí ẹ má dá wàhálà lẹ̀ fáwọn ọmọ yín ẹlòmíì tẹ̀sírí ti ń jẹ gbèsè wọn alẹ́ nínà fún ọ kì í ṣe pọ́ jẹ gbèsè kọ́lé o. ka ṣe pọ́ jẹ gbèsè ó fi ń ṣòwò wàláhì ni ẹlòmíì ọ̀mùtì ni ọtí ni ó kò ten million dàbí ẹnìkan nu wọ́n ń gbé travel lọ bí kápá kó ológun mọ̀ sọ́ńbì àti ìdè gàmbàrí fóònù bá ń wọlé ti gbọ́ pé ń kókó ń fóònù máa ń wọlé lóríṣiríṣi nígbà tí fóònù wọ́n wá ń bi léèrè pé bó lọ ń lọ agbọ́pọ̀ fẹ́ kókó ńlẹ̀ yìí kí ló dé tí ò sí owó tí wá ń kọ́ kálukú sá ń pè owó wá ń kọ́ owó wá ń kọ́ wọ́n wá ń bi léèrè pé àwọn tá ní pẹ̀ ọ̀hún ó láwọn tí mo jẹ lónìí owó lọ jẹ wọn ẹ mọ́ da wọn lóhùn à ń da wọn lóhùn owó lọ jẹ wọn hmm, àwọn tó máa mutí lọ́dọ̀ wọn ni ah, <laughs> àwọn tó máa mutí lọ́dọ̀ wọn ó ní owó ń pọ̀ o. mo ní à ó rí ètè e, rẹ gan ti fi hàn pọ́ọ̀mù ti burúkú ni ọ gbogbo ẹ̀kẹ́ rẹ ti rí bí bomubomu jòmùjòmù kò sí àlàáfíà ń bẹ̀ mu omi ibú ńlọ́wọ́ alárọ̀ ọ̀daràn. akaramakomola ọ á mu ti jẹ gbèsè kalẹ̀ bá ẹ dákúta la gbá létí ta létí ọ̀ máa àwọn ọmọ ọlọ́mọ tó yẹ káwọn ìdìde ìdìde tí wọ́n tó yẹ kí wọ́n dìde lórí kí wọ́n wówó re wọ́n á máa fi sanwó bú tí bàbá bú tọ́jà ń gbèsè kalẹ̀ láyé ẹlòmíì àmúgbò ní igbó ló fi gbogbo owó mu igbó ló fi gbogbo owó mu tó gbogbo ó mú kú ni ó sì ti mú kú ńgbọ́ mú kú ọ̀ràn rẹ̀ ọ̀wá kú ó fi ilẹ̀ fáwọn ọmọ àwọn san gbèsè torí ẹ̀ abẹ Allah kọ́mọ́sí àwọn bàbá wa ń bàbá jákujáku kọ́mọ́sí àwọn ìyá wa ń yà jákujáku kọ́mọ́sí àwọn ìyàwó wa ń yàwó jákujáku kọ́mọ́sí àwọn ọkọ wa lọ́kọ jákujáku wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí ń ṣe rádaràda orí ara wọn nìkan kọ́ ni wọ́n máa dáràn sí wọ́n dá sọ́rùn gbogbo ẹni tí wọ́n mà torí di eléyìí rí i pé á àfi tí nǹkan bá di tó di tó di tó di pin lóòótọ́ lọ yáwó lóòótọ́ lọ jẹ gbèsè kò yẹ kí mùsùlùmí ó fira rẹ̀ lẹ̀ fún gbèsè tó o bá kú òní nísìmínú sàárè wọn sọ bákan náà lẹ́yìn tá a bá san gbèsè tán lọ́kàn ìgbésẹ̀ ti parí ẹlẹ́kẹrin òun náà ni àsọtẹ́lẹ̀ òkú Olúwa ẹlẹ́dàá wa ó fún yín láǹfààní nínú dúkìá yín àánú Olúwa pọ̀ ẹ wá dúró owó tẹ kójọ láyò Olúwa ẹlẹ́dàá ni òun bùn wá lẹ́bùn ìdá kan nínú mẹ́ta pa lè lò lẹ́yìn ikú wa ẹni tó ti kú yóò lo ìdá kan nínú mẹ́ta lẹ́yìn ikú rẹ̀ báwo lẹ́ ti ṣe lò ó ẹ lò nínú àsọọ́lẹ̀ àsọọ́lẹ̀ tẹ́ bá ti sọ ẹ mú nǹkan báyìí báyìí báyìí ẹ mú iye báyìí báyìí báyìí nínú dúkìá mi tí mo bá kó ẹ fún lágbájá ẹ fún tàmẹ̀dò ẹ fún dóòlà ẹ mówó ẹ fi kọ́ mọ́ṣáláṣí ẹ fi gbẹ́ kàngádẹ́rọ̀ ẹ fi ẹ fi gbẹ́ kànga sàǹsàn fáwọn èèyàn bí tán bá ti ń bùkátà omi ìdá kan nu mẹ́ta dúkìá mi ìdákanu mẹ́ta ń ta náwó kù ni o nígbà tá a dépele kẹrin yìí ìdákanu mẹ́ta rẹ̀ láti wá ṣe gbogbo ṣe olóore yìí olúwa ló ń bùn yín ní ìdákanu mẹ́ta yìí fáǹfààní yín lẹ́yìn ikú yín torí tán bá fi gbogbo ẹlẹ́fẹ́ni tó kú kò ní fi kọ́bọ̀ ẹlẹ́fẹ́ nìkan ọba ìyahun jù bẹ́ẹ̀ lọ gbàtọ́ bá ti mọ̀ pé gbogbo dúkìá rẹ̀ ló fi ṣe sàrà torí kíbi tó ń lọ kó lè bá a rọrùn olúwa ò fẹ́ kó yan àwọn ẹni tí ó jogún rẹ jẹ ó sì ń fẹ́ kí wọn náà tún tàtara dúkìá rẹ rí nǹkan fi ṣera rẹ láǹfààní lẹ́yìn ikú rẹ ló fi fàǹfààní ìdá mẹ́ta lẹ̀ ó lè kọ akọ́lẹ̀ tí mo bá kú ẹ mọ́ṣáláṣí tí mo bá kú àwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ Islam ẹ lọ gbé ìdá kan nu mẹ́ta dúkìá mi ẹ fún wọn kó o fi máa ṣiṣẹ́ Islam láàdáa rẹ̀ ìwọ lọ́ọ́ máa gbà títí láéláé eléyìí tí ọba jáfara ńlọ jàǹfààní yìí ẹnikẹ́ni tó bá ti jáfara àǹfààní yóò fòrò bóò ní jíjáfara kí láì jáfara jíjáfara ni kọ́ ọmọ kọ́ àkọọ́lẹ̀ hàn ó lè kọ́ lẹ́yìn ikú rẹ̀ lónìí ni kò gbọ́dọ̀ dọ́là kálukú kó ti kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ kí ló ń fẹ́ kí wọ́n fìdá kan nu mẹ́ta dúkìá rẹ̀ ṣètò ọba kú ọ máa fi sí abẹ́ ìrọ̀rí rẹ tó o bá fẹ́ sùn tí kú bá dé kó má ṣẹ̀ṣẹ̀ máa wá ká wọ́n bá ti mu nínú éfúlùkù tó fi sí wọ́n bá ń bẹ̀ nǹkan báyìí báyìí báyìí àyàfi tí ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ ńkọ̀ bá ká ní tó ní kí wọ́n fi sí ọwọ́ ìdá kan nínú mẹ́ta wọn mọ̀ wọn ò ní mú jù bẹ́ẹ̀ lọ àfi táwọn ẹni tí ó jogún rẹ̀ bá fara mọ́ torówó ti di tiwọn báyìí. ìdákanu mẹ́ta ni tiẹ̀ a gbọ́dọ̀ jáfara torí ànábì sọlọ alaihi wasallam ni kò tọ́ sí mùsùlùmí kọ́ ọmọ pé ó kọ kọ́ ọmọ wa sùn kó tún máa sùn kọ́ ọmọ sùn kọ́ ọmọ harun kó ní nǹkan kan tó fẹ́ kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ kọ́ jáfara torí pé kú òjijì ló máa mú òjijì ni kú máa mú kọ́ àkọọ́lẹ̀ kọ́ ọmọ fi sábẹ́ ìrọ̀rí báyìí báyìí ni mò ń fẹ́ kẹ́ ẹ ṣe a kì í kọ́ àkọọ́lẹ̀ a kì í sọ àsọlẹ̀ fẹ́ni tí ó bá jogun wa ó lè kọ àkọọ́lẹ̀ àsọtẹ́lẹ̀ ẹ fún bàbá mi ẹ fún màmá mi ẹ fún ọmọ mi ẹ fún ìyàwó mi láéláé wọ́n bá kọ kàn kọ́rọ́ lásán kọ́ sápò ara rẹ̀ torí ẹni tí ó jogun ẹni a kì í kọ àkọọ́lẹ̀ pé ẹ ní nǹkan báyìí olúwa ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ nù dúkìá rẹ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa a jẹ́ pé àwọn ẹni tó bí ọmọ àlè kalẹ̀ ńkọ́ wọ́n bí ọmọ zina kalẹ̀ àwọn ọmọ tí wọ́n ń bí láì jẹ́ pé ìgì ń bẹ láàrin wọn àtobìnrin kó tó di pé wọ́n súnmọ́ obìnrin àwọn ọmọ yóò ní jogún bàbá o ṣẹ̀ríà sọ pé wọ́n lè jogún ìyá àmọ́ wọn ò ní jogún bàbá torí wọn ò ní bàbá irú àwọn ọmọ báwọn tó bá ti tọrọ àforíjì tọrọ àforíjì tó kábàámà títí dọjọ́ kú rẹ̀ wọ́n á lè kọ àkọọ́lẹ̀ pé ọmọ báyìí báyìí báyìí o tíṣẹ̀rí àsọ pé kì í sọ ọmọ mi mọtọpẹ mi náà ni mo ṣe sábàbí wíwáyé rẹ̀ ẹ fún ní nǹkan báyìí nínú ìdákanu mẹ́ta dúkìá kìí sogún o kò jogún rẹ̀ o bùn lẹ́bùn sọ eléyìí kò sì ní jẹ́ kó náà máa sunkún lọ torí pé nǹkan lè má yí òun náà pé a ah, bàbá òun kú ẹ̀yin ń kógun lọ ta ni bàbá rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ bàbá ọ̀daràn lélẹ́yìí kìí ṣe bàbá rere torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mójútó àti wá ṣe ìkíní ẹ̀kejì àti kẹta ìpele kẹrin apárí ẹ̀ lọ́sẹ̀ wá kan ìpele karùn-ún ká pín ogún fáwọn ẹni tí ó jogun. akramakumullah nígbà tẹni tí ọba bá wa pín ogún tá a bá gbélé lọ́wọ́ kò sí ní tọ́sẹ́kù tó ń fẹ́ wádìí má ju nǹkan mẹ́ta lọ ti sísìn òkú owó tá a nà lé lórí tó fi tá a fi sin àti sèyún kọjá. àwọn nǹkan mẹ́ta nu mẹ́rin ni tó bá jẹ́ pé nǹkan rẹ̀ tọrọ ma dúkìá tó kò fi sílẹ̀ yóò kọ́ wa pípé ká mówó ká fi kọ́kọ́ ṣe gbèsè tó kù jẹ ká sọ ká sanná tó wá àfẹpin ogun ìwọ wa nípa òfin ṣẹríya ó tọ àwọn ẹni tó nípa lọ bó lọ kẹ pin ogun bàbá yín bó lọ ọmọ tó yẹ kẹ́ pín ogún màmá yín náà rí bó wọn ṣe pín ogún ọkọ rẹ tó kú báwo lẹ bá pín ogún ìyàwó yín tó kú ọmọ yín gan tó kú bó lẹ ṣe fẹ́ pín torí délé yìí àfi ká tọ àwọn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ lọ ẹni tó mọ̀ nípa rẹ̀ lódodo tí ò ní à ń fepo bọyọ nú ìfepo bọyọ pọ̀ láwùjọ wa àwọn rò pé gbogbo ẹni tó bá ti kọ́ kí ó tí máa ń sun rárá tí máa dá wákà wọ àwọn là kí ní jà fà gánà rí àwọn tó yẹ pọ̀pọ̀lọpọ̀ mọ ibi tí kí ó kọjú sí wọ́n kàn kọrin wọ́n dá wọ́n sì ti mọ Yorùbá wípé wọ́n ní iṣẹ́ ńlá iṣẹ́ ńlá orin kí ó àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n bá ti ń kọrin Yorùbá náà ti máa ṣe mùkúlùmùkẹ́ wọ́n mọ kówó jáde ni <laughs> àwọn rò pé jáǹpé ń kí ó nù wọ́n á lọ gbógun fún ẹni tí ó mọ̀ pín ẹni tí ọ̀dà fi tọ́ wà mà òun náà ní jẹ́wọ́ wípé mà àbí wọ́n lè rú ẹ̀ Nàìjíríà láwa kékeré olùwà wà á fa fáìlì ara rẹ̀ yá èyí tí mọ̀ gan wọn ò ní gbé torí ẹ̀ nígbà wọn wá gbé fún tí ṣe bó sì lọ bẹ́ni tó bá mọ̀ ó pe àánú ah, òun ò lè já bánà ara òun torí ẹ̀ yọba kágídí hárí gbẹ́n àbáyín pín pín lọ yóò mú lẹ́yìn nígbà tí sọ dúkìá sọ ibi tí wọ́n ti ń kó dúkìá jáde kìíní kan mú wọn lójú nínú ẹrù bàbá wọn ní ọba sọ pé àfa mahmuda ẹmú yìí wá ẹmú ẹ fi bì wọn bá fi bẹ̀ wọn àwọn ọmọ olókùú táwọn fẹ́ jogún àtàwọn ẹ̀yà ọmọ pé bóun ẹsẹ̀ fẹ́ ṣe léyìí wọn bá pín gbogbo dúkìá tán ló ń bá mu pé bàbá yín kó tó kú ọ̀rẹ́ mi ni àbí òye bí mo bá mú eléyìí lójú ayé rẹ̀ kò ní bínú mo sì mọ̀ pé lẹ́yìn ikú rẹ̀ yín lè sọ máàlì ẹ gbọ́rọ̀ <laughs> èmi ti mú yìí náà la ilaha illallah ó lè n tí èsè tí ẹ ìwé sọmọ olóko èsè ìyàwó rẹ ìwé sọkọ rẹ èsè mọ̀lẹ́bí rẹ tí wọ́n ní ká fún lógún kí ló fẹ́ mú yùn sí àbọ̀ ń jalè bí ó ṣe mú lọ́nu wọ́n á pín ogún yín pín kó pín wọ́n pín lọ́nà tó lù ọ́ pé kí pín wọ́n á sọ pé tọ́ ya Allah báwa ṣe máa pín lápín yìí o. a sì mà pásìsé wà amoluwa bẹ́ẹ̀ àmúlùwà foríjì à torí àmọ̀pálá foríjì ni ọ <laughs> ẹ mọ̀ pé eléyẹ̀ ma mà ọ̀sálàkì ọ̀dàbàrú ẹ̀ ọ̀bàjẹ́ mọ̀ yín lọ́wọ́ ni ọ̀rọ̀ owó la pè é la bá padà gbọ́ lọ́la ara ti ha àwọn kan bà dúkìá bàbá jẹ́ wọ́n kàn ṣe àkọ yóò dáa fún wọn mọ́ wulẹ̀ bá wọn débi tó ti máa ní kò ní dáa fún wọn ẹ lọ gbé fẹ́ni tó máa pín láti pilẹ̀. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هو من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم wípé man la yahtamu bi amri al-muslimin falaysa minhum ẹnikẹ́ni tí ó bá dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí onítọ̀hún kìí ṣọ̀kan nínú wa torí ẹ̀ gbogbo bíkíbi tí mùsùlùmí bá wà láyé ọmọ ìyá rẹ̀ ni wọ́n gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí wọn dáadáa ìwọ ni ń ṣẹlẹ̀ sí tí bá sì ń ṣẹlẹ̀ sí wọn láìda ìwọ náà ni ń ṣẹlẹ̀ sí torí ẹ̀ má dágunlá sọ̀rọ̀ àwọn mùsùlùmí má sì yọ àwọn ẹni táburú ń ṣẹlẹ̀ sí nínú wọn pa àwọn ẹni tí wọ́n bá wọn wàláhì ọmọ ìyá rẹ ni wọ́n á ṣe àwọn ẹni tó ṣe é pé ntọ́ bá ṣe wọ́n ó ṣe ọ́ ni torí gbogbo ntọ́ bá ti bá ojú ó ti bá imú eléyìí jẹ́ ti ìṣẹ̀lẹ̀ láabi ìṣẹ̀lẹ̀ burú eléyìí tó ń ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn mùsùlùmí tó dojú ìjà kọra wọn nítorí àgọ́ olórí tálẹ́ni tó yẹ kó nípò olórí kò yẹ ọ́ èmi ló yẹ kí n wà ń bẹ́ẹ̀ eléyìí náà ni nǹkan tó bíjà àgàbàbà náà ni wọ́n ń jà sí tí wọ́n ń para wọ́n ń pakópa èèyàn wá ń kú lọ bí rẹ́rẹ́ wọ́n lẹ́ni tí wọ́n ti pa wọ́n ti lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn ẹni tó fara pa àwọn tí ń lọ bí ẹgbẹ̀rún márùn wàlà hawla wàlà quwwata illa billah lórí pé tẹ́ ẹ bá jàjà ṣẹ́gun èèyàn ẹyọ kan só iná ni ó jókòó lórí àga eléyìí tẹ́ ń já sí yìí báyìí subhanallahi ṣé nítorí eléyìí láti wàá máa para wa ṣé nítorí eléyìí láti máa dojú nǹkan àjàkọ́ra wa ẹ rí gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan láyé tí wọ́n bá ń ra nǹkan ogun tí wọ́n bá ń kó jọ ní tí wọ́n máa fi sùn òun náà ni pé àwọn ò fi dojú ìjà kọ àwọn ọ̀tá àwọn tó ṣe pé wọ́n ń bọ̀ láti òde orílẹ̀-èdè àwọn bóyá wọ́n fẹ́ gbalẹ̀ àwọn àbí wọ́n fẹ́ kó àwọn èèyàn àwọn lẹ́rú nítòfà tí wọ́n fi máa ra nǹkan ogun nù kódà àwọn ẹni tí máa ń ta nǹkan ogun fún wọn láyé láwọn orílẹ̀-èdè tí máa ń ṣe nǹkan ogun wọ́n á máa fi àwọn májẹ̀mú tó nípa tó lágbára lélẹ̀ kótó di pé yẹn láǹfààní láti ra nǹkan ogun wọn tí ó bá jẹ́ nǹkan tí ó nítumọ̀ lẹ́fẹ́ lo nǹkan ogun yẹn fún wọn níta fún yín tó bá dá wọn lójú wípé nǹkan ogun yẹn ẹ fẹ́ máa lò láti fi bára yín jà ní nínú orílẹ̀-èdè yín kan náà wọn níta fún yín kí ló á dé ara nǹkan ogun tán gbogbo táǹkà gbogbo àtìláàrí gbogbo bàálù bàálù ogun ẹlikọ́pítà ogun àwọn ń lò lórí ara wa à ń para wa láàrin ìgboro a ò rí i ìwọ tó rìrì ò pé tọ́mọ wò pé bílò ọba dàrú kọ́ dàrú bí nǹkan bá bàjẹ́ kọ́ bàjẹ́ torí rẹ tí ó fi fako tí ó fi pé ìwọ wọn ti ń ṣẹlẹ̀ ń Sudan nìsín wàláhi wàláhi ọba yẹn lẹ́rù ọba yẹn lẹ́rù ìlú táwọn èèyàn ń gbé tí wọ́n ní fọkànbalẹ̀ àwọn ìlú wọn ńláńláńlá gbogbo al-Khartoum Khartoum al-Bahri bákan Omdurman umm gbogbo àwọn ìlú ńláńlá yìí ó ti wá di àwọn ìlú tó ṣe é pé ó ti di pápá àbí tógun ti ń ṣẹlẹ̀ bàálù tó jẹ́ pé ó kó àwọn àfànjẹ́ olóró burúkú ó kó onú yọmọ wá yìn látòjú sánmà sínú gbòòrò torí pé rí pé àwọn ọ̀tá farasin kò síbi kan ọ̀tá wo tí bá wà náà ní láàrin ara wa àwọn èèyàn wá dẹni tó ṣe pé wọn ò rí lé gbé mọ́ wọn ọ̀rọ̀ náà gbà mọ́ a sọ̀rọ̀ àjòjì torí pé àlejò àwọn padà sílùú wọn náà ni nígbà tí wọ́n wọ́nà láti jáde láti Khartoum tí wọ́n rọ́nà jáde wọ́n dẹni tí wọ́n kó wọn láti Port Sudan wọ́n ń kó wọn lọ sí Jeddah ní Saudi Arabia orílẹ̀-èdè kálukú ń gbé bàálù lọ síbẹ̀ láti lọ kọ́ ọmọ àlù tiẹ̀ ọmọ àlù náà àwọn náà ń wá ibi tí wọ́n sàpamọ́ sí báyìí sẹ́mọ̀ wọn ẹlòmí ò South Sudan tó ya kó lára Sudan a rí nínú ẹni tí ó mórí Uganda a rí nínú ẹni tí ó mọ̀ bọ̀ wá sí Central Africa a rí nínú ẹni tí wọ́n mọ̀ bọ̀ wá Chad ẹ dákun torí ti Allah a ní nínú àjẹ́ndà pàfìlú wálẹ̀ ìwọ ọlọ́mọ méje àti wá àtàwọn ìyàwó rẹ méjì ẹ dákun bò lẹ́fẹ́ ẹrù wo lẹ́fẹ́ gbé wo lẹ́fìlẹ̀ sọ̀rọ̀ ẹrù là ń sọ ní ìsìn torí ẹ ọ̀rọ̀ ní ti tọrọ ó pé ká ẹ ya kí lọ dàrú kí wọ́n gbé yọ ọ́ tó ò rí jàrí òrógun rí kò jẹ́ kó rí rí ó pé kò jẹ́ kó ríire ó pé wọ́n bá jẹ́ pé ogun gan là ń jà pẹ̀lú ìbọn sakabula ṣé máa rẹ́rìn kèé rẹ́rìn ká tó pé máa kò dúró gbẹ́jọ́ ẹni tó gbé lọ́gán ti ṣubú dànù tó bá jẹun kánú bó láti á jẹun lójú ogun ìbọn tó sì fẹ́ gbé lọ àpọ̀ jẹun gan gidi yóò máa mìọ́ báyìí ni yóò máa gbọ́n wọ́n ní machine gun yóò bá ní kò dúró gbẹ́jọ́ nítorí pé gbogbo à ń rojọ́ à ń ṣe ó ti bá tiẹ̀ jẹ́ torí jẹ́ ilé ìjàmá abẹ́ Allah kọ́dà kún kọ́ bá dá àlàáfíà padà sí Sudan kó lọ ẹlẹ́dàá kó jẹ́ kó rí àwọn ẹni tí ń bára wọn jẹ́ òpé wọ́n mọ̀ pọ́tà lọ́yẹ ká dojú nǹkan àjà kọ kìí ṣàwa àwa ara wa lọ́yẹ ká máa dojú nǹkan àjà kọra wa káwọn rántí pé ilẹ̀ ń sú lọ ká má jẹ́ kí lè súnmọ́ alọ́ porogodo eléjẹ́ ti oṣù Shawwal Shawwal ń lọ díẹ̀díẹ̀ ọjọ́ mẹ́fà tánàbí sallallahu alaihi ní ká fi ṣe sùyàmù ń bẹ̀ ẹlòmíì dágun yóò tún máa béèrè kí ni kàlẹ́ndà islam lónìí ẹgbọ́rọ̀ nítorí pé ń wo pé kò tí ì yá kò tí ì yá kò tí ì yá ìgbà tí ó yá sí ṣàwálù ń kújọ́ mẹ́ta tó lè wá yá ìjọ́ mẹ́ta míì nínú oṣù delkaida ṣé yóò ṣe é ṣe kò ní ṣe é ṣe o torí di eléyìí ẹjẹ́ á tètè mójútó ẹjẹ́ á tètè ṣe kókó ń bẹ́ẹ̀ kó lo ẹlẹ́dàá kọ́ má dùn wá ńlá dáa àwọn ẹni tí ti ṣe kó lo àkọ́gbà lẹ́sìn lọ́dọ̀ wọn àwọn tí ń bẹ lẹ́nu kí wọ́n ń ṣe lọ́ọ́lọ́ kó lo ẹlẹ́dàá kó fi pa àwọn ká àwọn ẹni tí wọ́n sì ń dájọ́ sí Olúwa ó jẹ́ kọjọ́ ó tètè kò kọ́ má jẹ́ pé Ṣawwal lọ tán kó tó kò mọ́ wọn lọ́wọ́ wọ́n rántí pé ńgbà tá à ń ṣàlàyé fúnra wa nípa ntọ́rọ̀ ma báwo láti ṣe máa pín ogún nínú òfin ṣẹ́ríà àti bó ti ṣe ká mójútó pé tó bá kú ìlànà ẹ̀sìn Islam náà ni wọ́n gbọ́dọ̀ bá a fi pín ká sì gbé tọ̀ àwọn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ lọ ká rántí pé eléyìí nǹkan kan ni nínú ọ̀gọ̀rọ̀ nǹkan tolúwa fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí anabi wa tí wọn fi dáadáa rán sí wa yìí báyìí nínú wọ rẹ lórí wa òun náà ní ká máa ṣe àsọláàtù fún torí pé olúwa ẹlẹ́dàá táwọn màlẹ́kà rẹ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọláàtù fún anabi. فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب نبيك اجمعين وعن التابعين لهم باحسان الى يوم الدين وعنا معهم بمنك واحسانك جودك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها بقهاوة وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم